Bàbá ti di pé wọ́n máa ń lò fún ìgbà tó ti rí wọn yá. Bàbá ti sọ̀rọ̀ bàbá wọn lọ́dọ̀ tó ti rí ìgbà bàbá bá mi. Má jẹ́ wọn ní ọ̀sọ̀ ẹ̀rù sí nígbà ìdá òun nígbà tó ti rí wọn Ìgbà tí kò sí ìṣẹ̀lẹ̀ náà ló ti Èyí tó kàn wá fẹ́ pa àwọn ọba rẹ̀ ní orí kọ́ ọ̀la yóò tó kó lè àbí ìyá àbáṣe ìlú ìrọ̀ àìsò àárá ẹ̀yà ọba òkà bá. Ìbọ̀dà yóò tó lè àbí ìgbà tí yóò tó lọ bàbá ẹ̀. Táwọn àti bàbá yóò tó yà kó. Kí ló mọ̀ sí àtìgáwó kọ́ ọ̀la mẹ́rin náà? tàbí kọ́wálá yóò tún lórí àbò torí pé ìlú bàbá ènìyàn níta ní bàbá rẹ̀ àbọ̀yé pẹ́ńpẹ́ ìfọ̀ pé ìlú bàbá rẹ̀ ọmọ òbí ìwé ọmọ òbí ẹlú tó bàbá rẹ̀ wọ̀ ìmọ̀ nínú àyà ọkọ̀ tó bàbá rẹ̀ ìgbéyà àyà òkú ìgbéyà àbá rẹ̀ bàbá rẹ̀ àǹfààní wa ń bẹ̀rẹ̀ ní ìdíkọ̀ yẹn kọ́kọ́ sí nàìjíríà rẹ̀ kò lè kò lè ní ìdí ọ̀rọ̀ rẹ̀ ọmọ ẹ̀rọ ní nàìjíríà bàbá ní kọ́lọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa dá láti ọlọ́run ká bá yẹn ọmọ ọmọ wa tó ti yọ ní ọ̀rọ̀ rẹ̀ tọmọ bá yẹ kí kẹlẹ́ bàbá sọmọ wọn kan sí ìdíkẹ́ àrọ̀ ọwọ́ ẹni ọmọ yẹn ti ẹ̀sẹ̀ wùdá láti ọ̀dọ̀ ìdè ọ̀rọ̀ yẹn. ẹni kọ́ máa bẹ̀rù tó bá jẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní ìlú ìwò. ìdí ìdáhùn ní káyọ̀ ọmọkùnrin pé kọ́kọ́ òwò ìdí kọ́kọ́ òwò. wọn fi káyọ̀ ọmọ tó máa bẹ̀rù òbí. ọmọ yẹn à ń padà káyọ̀ ọmọ tó bá bẹ̀rù òbí ẹ̀ padà káyọ̀ ọmọ tó bá bẹ̀rù òbí ìtẹ́sí ìrìn lórí pípé ìdílé lórí bọ̀. ọ̀wọ̀ lọ́wọ́ ní bàbá ìdí tẹ̀lé àwa Yorùbá ìdí wa pọ̀ ìtọ́jọ́. gbogbo nǹkan wa kánábàjá ti máa àwọn ìtẹ́sí rẹ̀. yàrá. eléyìí pé tó bá bàbá ẹ bàbá náà tó wọn ìyẹn ló lé ọmọ fún yìí láti lọ́wọ́ bàbá rẹ̀ pé àkórí ah, kankan eléyìí ká kí ìtẹ́ ẹ̀rìn dáadáa wípé àdúrà mọ́tàmọ́ tó lọ́wọ́ bàbá rẹ̀ lọ́wọ́ kì í ná ọmọ tó lọ́wọ́ bàbá rẹ̀. ìtọ́jú ìbọn tó ní náà ní pé ká bá yọ lọ́wọ́ ká fún lálà tó bá yọ lọ́wọ́ kì í yé mi yọ yọ pẹ̀lú kí lásán lọ́wọ́ tí kì bá ti dé àjùwá sọ̀tà sùtà ní gẹ́gẹ́ ẹranko kékeré ọmọ ọ̀tá fún ẹranko nílà bí kòkò bá yọ lọ́wọ́ fún ẹ̀yìn àwọn ẹranko ẹ̀rọ wọ́n ti kiri wọ́n sàlọ̀ wọ́n ti sọ̀tà bàbá ti tó ìgbà ọ̀tẹ̀ sùtà ní sùtà ní sùtà torí máa báyìí aláǹdè wa sọ̀rọ̀ lọ́wọ́ ọmọdé mara ó sọ mí sọ ọmọdé mara débi tí ara kí òwúrọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọmọdé mara dáàrí ìtọ́jú àwọn ọmọ rẹ̀ tí mo mọ̀ lórí rẹ̀. Níjọ́ kàtà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ náà ló rẹ̀ sí lóru. Ànábi wá pé níjọ́ kan tọ́lọ̀ wà lọ́wọ́ ìlú Ìbàdàn. Ní màá dára àlọ́ tó lé màá dára sí tọ́ra rẹ̀. Tó ara rẹ̀ wọ ìyá òdo ẹgbẹ́ ìyá àwọn ọmọ dára sí ṣùgbọ́n wọ́n tó bá lọ́wọ́ wọn dára sí náà kọ́ ilé òdo wọn. Ìjọba ń bá wọn dára sí ìgbà láwọn ọ̀sẹ̀ ọmọ náà lè gbòòrò bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti gbé náà yé bàbá àwọn tó ti bà lábẹ́ agbádá ọmọ tó bá ti gbé wéwèé láyé ló ti yóò kó wé eléyìí ẹni ba wọn kú mọ̀ lára ní ìwà rẹ̀ tó o bá ti pàṣẹ ní ìwà rẹ̀ àwọn aláṣẹ ọwọ́ wẹ̀ lọ́wọ́ ọmọ ẹ̀kọ́ tẹ̀sí sí ìtàgé kú ní wàhálà lọ kí pàṣẹ ní àwọn aláṣẹ ìwé tó àṣẹ ìṣinú gẹ́gẹ́ kọ́ lọ́wọ́ àwọn ìkànnì àwọn ọmọ ẹ̀wà pàdé

ebi ìṣe ayélu àwọn ará torí kó ti lójú àwọn ọmọ àwọn sàhábà ó sì wá fún yóò lọ́wọ́ ó sì lóru rẹ̀ àlọ́ wa ti dé kó wá tí yóò lóru bàtà kó lóru ìbò ilẹ̀ tọ́lọ́ lọ́wọ́ rẹ̀ ìkànnì àwọn sàhábà ayé òwò àwọn òwe àbájáde ti gbàgbé òwò àgbà ó yẹ kó ti ti lórí ìbò ìbàdàn lòmá lórí ilẹ̀ tó ló bá rí ọmọlẹ́yìn àdẹ́sùkù lẹ́yìn tó ní aláyá orí padà sílẹ̀ kọ́ má bàa ti káwọn lọ pé òun jẹ́ olóyún òyìnbó ti bá nàbí wọ̀nyí rẹ̀ báwo ya ṣe ìmọ̀ta ló kọ́mọdé ọwá ànẹ́bí ló kọ́mọdé ọwá kọ́mọdé wádé ọwádé lórí ọwádé mọ́sálásí ó tún wádé òye ó tún kún lẹ́sìn lórí ó tún bàrà balẹ̀ fún pé dájú bẹ́ẹ̀ ó ti dùn lọ nípa bẹ́ẹ̀ ní ká sọ wọn wá ká sọ àwọn ọmọ náà wá níjà ìlú nígbà wọn lé ọmọ jìnnà lílé jìnnà rẹ lórí tí ó ti gbà mọ̀nà sí alára rẹ yóò ti lọ gbà níta wá. Ìgbó tí màá fi kọ́ wá lọ fún ẹ ọjà ní náà ó lè lọ wá bàbá mi níta àti ọmọ kọ̀ọ̀rọ̀ ẹ̀ka ọmọ yìí máa ẹ̀ka ọmọ yìí máa ẹ̀ka ọmọ yìí máa tọba wọn tó kọlọwọ oúnjẹ bá kọrẹ lọ́wọ́ yàtọ̀ kirikiri náà má lọ pé kí kí kirikiri kọlẹ ọtún jáde ló èmi wọn lọ. bí ìyàgbá olórí wo ìtọ́jú náà. àmì ayé oṣù fàáyé ìbàdàn tó ṣẹlẹ̀ àwọn wà ní ìtẹ́jú àwọn ọdún méjìlá tó ti ìbàdàn àjọ àná ó sì lálẹ́ ọwọ́ àti ìlú sálẹ̀ ẹ̀kọ́ òkèlè òkèlè bàbá àná ọ̀nà ọba bàbá àná ó ní ó ní yá àlá ìṣẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ àkọ́kọ́ náà yá àlá ìdí ara ẹni àpù ní bàbá àpù bàbá tọ́ba bẹ́ẹ̀ fẹ́ máa ìpadà ó pé àbí bàbá mi. ìmí yàtọ̀ sí àlàáfì ìmí ìyẹn túmọ̀ sí bàbá mi náà ṣùgbọ́n bó o ti kú sẹ́ǹtì ẹ̀ lẹ́sìn ló pè é fọ́mà ọjẹ́ ẹ̀fọ́mà ẹ̀fọ́mà fọ́mà èyí tó wà ọ̀rẹ́ fọ́mà náà ló mọ̀ bàbá fọ́mà. ọlọ́ọ̀ni èdè lọ́jọ́ tí yóò kan lè fi ìjìnlẹ̀ lọ́gbà kókó mu tó ju yá àdìyọ òníyá àbàdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àná bàbá mi mi lẹ́lò ní ìwé òní bàbá mi ẹ̀rọ ló gbé àbàtì àbàtì jẹ́ wọ́n ń gbé káwọn ti jẹ ọ̀rọ̀ ní tẹ̀lé ìlú wa. Yá àbàtì bàbá mi ọ̀hún bàbá mi pàtàkì bàbá mi ló bàbá mi tí ò lábúlẹ̀ mo yá àbàtì. Ẹni tí wọ́n lọ́wọ́ àlọ́ àgbà ni wọ́n á tún láyé tí wọ́n ti lù sí ilẹ̀. Ó sì gbàgbọ́ pọ̀ ọ̀dọ́ lọ́wọ́ àmì ní ẹ̀yọ́ wa ó bá ń sọ́dọ̀ kọ́mọ̀ ó bá ń sọ́dọ̀ kọ́mọ̀ ọ̀nà méjì ní nàìjíríà àtàkùn àwọn tí wọ́n ti lò wọ́n ti lù ọ̀la wa láti ìwé ọmọ tó kọ́ ló ti lọ́wọ́ bá wí pa ẹ̀ wọ́ náà kọ́ lọ ẹ̀yọ́ fi ti di ìdíjà di ẹ̀rọ tó bàbá yìí ọ̀ ọ̀fẹ́ gbàǹkárà lọ bàbá yẹn ọ̀rọ̀gbọ́n ọ̀rẹ́ lórí ká bàbá ẹ̀rọ wà lóko yóò wọ̀ fún ọmọ ọmọ sí ìwọ̀ yẹn tó bí a ẹ̀ ẹ̀rọ ẹ̀ ṣe wọ́n ní káwọn tó ní ra àtúntò rẹ̀ òun ní owó kó tó bá dáa ló pé tó pọ̀ sí rẹ̀ báyìí pé bàbá ẹ̀ ní ọ̀nà tó bá yà ìyá. Yá àbájáde ní ìrọ̀ àyíkò àṣàdà àṣàrọ̀ àwọn àwọn wá bí sí àlàbẹ́ tí wọ́n ní sí ní àlẹ́ ọlọ́wọ́ ní káyọ̀ nà kó gbà níbẹ̀ nínú wọn àbí yìí ásàlù náà tó wá ní. òun náà èyí tí wọ́n gbà wá àtàtà na láti ṣe é lọ́wọ́ ọmọ náà tí wọ́n bá ṣe ọmọ ṣe wọ́n pé ẹnẹbi wọn bẹsẹ ẹlẹsìn àbúkàtì bẹsẹ ẹlẹsìn ẹdá ọmọ ọdún bẹsẹ abudulayi wọn ti sọ̀rọ̀ rẹ ọmọ dání ẹ ọmọ bàbá yẹ ọmọ ọdún bàbá yẹ tọba wa ní ìlú náà ní ìlú sàlámù àní kàyà bẹ tó la mọ o sàlámù àná mi yọba sọ̀rọ̀ àbúkàtì asàlámù àní kàyà tọba wa lọ ọmọ kò ní kí asàlámù àní kàyà ọmọ mi tọkọ lẹ lọ́dọ̀ kí asàlámù àní kàyà ara ìdìbò ọ̀rọ̀ yẹn lọ wẹ̀kọ́ wọn mú láti tó wọn lọ wọn sọ yẹn nù àti wọn bá dá bàbá náà kò kọ́dà ní bàbá ní bẹ̀rẹ̀ ayé rẹ̀ bẹ̀rẹ̀ ayé ọkẹ́ yẹn wọn bá kàwọ́ bàbá ìyá ẹlòmíì kẹ̀ ẹ̀ ó tẹ̀lé mẹ́rin fún bàbá ẹ̀ bàbá ẹ̀ fún bàbá ẹ̀ yá bàbá kò kó bàbá ẹ̀ ìdúró bàbá òyìnbí náà bàbá nínú ẹ̀ ó ìgbà ọ̀nà ọmọ ìgbà يا àdábì wa yóò tún sọ fún bàbá rẹ̀ yìí pé ìdí ìdí tó ń wọlé bàbá rẹ̀ lọ ayé gbogbo orí ìdí lórí ayé mo ná lálà lójú ọ̀rọ̀ pé mo wá ní àhádà ìyàwó ọkàn láwọ̀ ọ̀pọ̀ náà ni mo rí nígbà tí mo lálà ìwádìí ìdáfẹ́. ojú wíwò náà ojú wíwò wà ní ojú méjìlá wà lọ́wọ́ ojú wíwò wà ní ojú wíwò ìrẹ́lá. àwọn méjì tàbí tí mo rí lójú oorun yìí kébí tí mo rí wọn jẹ́ wáyé kan. àti tàbí tí mo rí lójú oorun yìí òòrùn òṣùpá ìràwọ̀ tí ò ní kankan ìdí máa wà lọ àyè ilé kọ́ jábọ́ ilé kọ́ tẹ̀ ilé kọ́ sọ̀rọ̀ ọkàn ìdájọ́ àdúgbò. onígbà wọn á rí mẹ́tẹ̀ ìdájọ́ yìí ó kó wí ó kó kan náà. nígbà wọn á rí wọn kí ni wọ́n ṣe é. mo ní gbogbo wọn pátápátá mẹ́tẹ̀ ìdájọ́ yìí wọ́n ti wọlé ẹni tó kó balẹ̀ mọ́. olú bẹ̀rẹ̀ àdúgbò bẹ̀rẹ̀ nǹkan tí ìsìn kan rẹ̀ títí kí ọtọ́ bá tẹ̀ fún yẹn náà bá tẹ̀ fún yẹn mọ̀ ya ọba lọ ní ọgbó ní oko ẹ ẹgbẹ́ lóko òkú agbóko ọgbẹ ọgbẹ ọba náà ní oko ẹ lọ látẹ̀kùn kan bá fẹ́ kó tó wọ̀ bẹ̀ lọ́ọ̀kan gbogbo tó bá tẹ̀ ẹ kó rà ẹ̀yà rẹ̀ kí ló dé bàbá ọlọ́dà pé gbogbo ọ̀pẹ́ gbogbo ẹ lọ́sẹ̀ fún bàtọ́fẹ́ wọ̀ bẹ̀ bàtọ́fẹ́ wọ̀ bẹ̀ ó ní ìmọ̀ ọ̀rọ̀.

lórí bẹ́ẹ̀ bàbá tí ń dàgbà ní wọn náà lórí kí wọn náà wà láàyè lórí wọn náà ó ní àhádà àṣà ọ̀gá ọ̀gá wọn kò tún lè kàn ní àhádà nínú náhàwù nínú gírámà arabic náhàwù ọmọ ẹ̀rọ ní nọ́mbà nọ́mbà nígbà nígbà àdàmẹ́lẹ́ tó wọ́n máa ń nọ́mbà àti nọ́mbà ilé ìlànà láti fi ìyára tó yàtọ̀ sílé ìlú mẹ́ta ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta tí méjì dáàbò ọkùnrin mẹ́ta ìdí ẹ̀rẹ́. bẹ́ẹ̀ ni ọkùnrin mọ́kànlá obìnrin mẹ́ta láti mọ́kànlá àní tí mọ́kànlí rí kótó rẹ̀ lábáwá ní yàtọ̀ ní nọ́mbà ọbẹ̀ ká nìkan nítorí ọbẹ̀ ká yẹn lọ́wọ́ ẹ máa bo orí kótó rẹ̀ yí nọ́mbà yẹn padà wọ́n lè máa mọ ní kótó rẹ̀ dàrú. Kọ̀wá yẹn nọ́mbà yẹn wá ní lọ́gbàlẹ̀ o one to three one to two onídàájọ́ bẹ́ẹ̀ lọ́tọ̀ two to nine onídàájọ́ bẹ́ẹ̀ lọ́tọ̀ fúnpá ti eleven títí di nineteen onídàájọ́ ìdájọ́ bẹ́ẹ̀ lọ́tọ̀ àwọn twenty thirty forty forty kankan yẹn onídàájọ́ bẹ́ẹ̀ lọ́tọ̀ one hundred náà ní ìdájọ́ bẹ́ẹ̀ lọ́tọ̀. Ìjọba wà nínú ibi dáa wáyé pé àhájà àṣà rọ̀ kàwé. Ìràwọ̀ nílò. Ìràwọ̀ nílò ìràwọ̀ ní káwọ́káwọ́ kìí ṣe abú akọni akọni káwọ́káwọ́ nítorí pé káwọ́káwọ́ yà kọ́ nọ́mbà tá a bá bẹ́ẹ̀ kà láti wọ́n tí ó náà máa jà kọ́ lójó pé àhádà ò lè pé kí ṣíṣá tọ́ba ní ṣíṣá ń ṣẹ̀lẹ̀ tó jẹ́ àhádà ìyẹ́wò nígbà lẹ́yìn yẹ tábàtàbà ní ìlà lọ ọ̀dún kú ọ̀pọ̀lọpọ̀ àwọn oníkà ìṣòro kò lè lórí pé àti ìwọ́dà àkọ́kọ́ àti ìwọ́dà kí wájú àdán ó lè rí àhájú àṣà ọ̀gbẹ̀lá. Já àhájà àṣà ọ̀gbẹ̀lá lóru ó lè rí já àhájú orí bọ́jọ́ báyìí ọ̀gbẹ̀lá orí bọ́jọ́ sọ́kẹ́ àdúgbò ẹgbẹ́ ọ àdúgbò ẹgbẹ́ ọ pàtó nàìjíríà ó pè é nígbà yìí ayé ọ̀sán ló fi yìí lọ́wọ́ ọwọ́ ni wọn lọ sí kó aláyé ọ̀sán ló fi ayé ọ̀sẹ̀ ẹ̀ kọ́ gba fata nítorí ọ̀sán òun kó apábá mọ̀ mí ó pè é rọ̀ ayé ahada àjọrọ̀ káwọ́kàrà yá ahada àjọrọ̀ rọ̀jùlá ó dùn yẹn pẹ̀lú bàbá yìí. تلك الرجل إني رأيت أحد عشر كوكبا المرير وكلا عدو عدو فكما رأيتهم في Thank you. láti gbé kùránì lórí òkè yọ̀pọ̀ yìí nǹkan bá ní abá àdáyé láti gbé kùránì lórí òkè yọ̀ pàtàkì ẹlẹ́sìn ẹ̀sìn alábàkọ̀ ìṣúlù ní nìkan bí báyìí sọ̀rọ̀ ìbáṣẹ́ bá wọn máa sọ̀rọ̀ ẹ̀yìn wọn máa ní ẹ̀rí wọn tẹ̀ wọ́n lè ní ìdájà ṣùgbọ́n ká sọ̀rọ̀ pé ẹ̀ gbọ́dọ̀ ti báyìí ẹ̀ máa ti báyìí wọ́n bọ̀ ní mo ti gbọ́ tó kọ́kọ́ pé ìyẹn ló dé sí ìyá káfíìn nínú ìdè gbogbo èdè nínú àwọn kẹ̀kẹ́ kí ẹ̀ máa lò láti fi kọ́ ọ̀rọ̀ ní àtẹnusọ. Ní ọ̀rá ìlú Anáàlá, àwọn káwò kàlá mú wa ṣáàtà wa ní ọ̀pọ̀lọpọ̀ àìkú ìlàjì. Eléyìí tó wá sọ pé mo rí wọn tí forí balẹ̀ fún mi, yóò forí balẹ̀ wò láwọn o. Àdòtúmá, àdòwọ̀ ọlọ́kàlà yóò forí balẹ̀ wò ní wọn á ti fún àìkú ìṣòro ẹ̀rọ ìlú ga tí olórí tí òṣùpá ó ní múlí ìkànnì oníṣòwò kéde àdúrà àwọn ará wọn nígbà a tó lóru àti òṣùpá gbogbo wa làwọn ará tí àwọn náà ló ń jà sí ní ìlú ìbàdàn àgọ́wọ́ lè fi bí náà yé ìlú ìbàdàn. Èyí ìwé balẹ̀ wípé ọjà jẹ ìwé òyìnbó ayélujára lẹ́yìn dàbí. Èyí bẹ̀rẹ̀ mo rí wọn wípé ayélujára ti di bẹ́ẹ̀. Ràyè ti di bẹ́ẹ̀. Ràyè ti di bẹ́ẹ̀ ó di wáyé pé ó wà kọ̀ọ̀bá pé wọ́n forí balẹ̀ dà. والكثير أي أحد عشر كوكبا فاستشهد قمرا قل هو ضيف أي بكفين وأن رأيت رسلي شاهدين قل هو يكتب بالهان ìlú wáyé ló yọ alára nípa ìlà ìwádìí ó náà ní nípa ayé ìlúra yìí ṣé wọ́n ti rí nípa ìlú pàṣẹ àwọn onípadà máa ń rẹ́ ọmọ ọdún fún ara. wà nígbà tí ọ̀rọ̀ parí ìgbẹ́jọ́ kìíyàn tí yóò tó ti wà lórí àgbà ọ̀lẹ́ wọ́n wá wọlé lọ́wọ́ bá yóò fà ní kéjì wọ́n wá láti eré àbàlà sí wọ́n wá lọ sí ìlú wọ́n lọ tẹ̀lé lọ sílẹ̀ wọ́n wá lọ́wọ́ bá yóò fà ní ọwọ́ ọ̀lẹ́ ilẹ̀ ìlú àbàlà ọ̀lẹ́ ọ̀yà tó bàbá ìlú ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ خير الوقت إن شاء الله آمين ẹwọ ẹwọ pẹ̀lú pẹ̀lú pé pizza jẹ pizza wọlé tí o ti pẹ ní kọfà àti yẹn tí wọ́n ti wọ́n kọ́ balẹ̀ ìfún balẹ̀ fún nǹkan méjì náà ní kákẹ́kọ̀ọ́ ọ̀ṣì níbẹ̀ ìfún balẹ̀ tí àwọn ẹni àwọn méjì èyí ló sí àwọn máa ń yàrá lórí àtàwọn ọmọdé wọn máa pé ìfún balẹ̀ pé pé àlẹ́bí ìjà pé ní tọ́lọ̀ bàbá ó kù sí ilé ìfún balẹ̀ pé àti ìfún balẹ̀ fún nǹkan àtẹ̀ àforíbalẹ̀ àti àbáforíbalẹ̀ nǹkan náà ti ń tì. Ilé yẹn nìkan afẹ́fẹ́ balẹ̀ kó kaba afẹ́ tì àtijọ́ tì mú eléwu ẹ̀kọ́ tí o dàgbé yẹn. Ẹ bá kú sórí ẹ̀ káfí òkè yẹn. Ìwé balẹ̀ ẹ̀rí òun náà ní ìforíbalẹ̀ àti títẹ̀ ọ̀gbìn. Màmá kò ní sùn ní ìtàkì yẹn. Màmá kò ní ìtẹ̀kọ́ yẹn. èyí tí wọ́n ti rí nígbà fún Yusuf àyẹ̀sẹ̀ ọ̀sẹ̀ àti tí ìkan nínú àwọn sàhárà ti máa yẹn sọ̀nà lọ́wọ́ àti ìdáná ti sọ wáyé lọ́wọ́ tó ààrẹ ọ̀nà àhàlẹ́ ọ̀rọ̀ àti wípé wọ́n ti pé bàbá àtẹ̀fẹ́lẹ̀ kan tó bá máa tẹ̀ gẹ́gẹ́ kan àti wọ́n máa tó balẹ̀ gẹ́gẹ́ kan mi ì bá tó kíyàwó kọ́ máa torí balẹ̀ ó sì máa tẹ̀ kọ́kọ́ rẹ̀ pé ẹ̀ka àárọ̀ ẹ̀ka àtàn ẹ̀ka ilẹ̀ ọmọ àtọ̀lálẹ̀ kọ́kọ́ ẹ̀ ní balẹ̀ ṣùgbọ́n ìgbà wọlé àbọ̀lọ̀ tó ti tẹ̀ àti torí balẹ̀ àtọ̀ kì í sẹ́kọ̀ọ́ kí ní kí ní jọ láti fi lọ́kẹ́ ìgbóni balẹ̀ àṣẹ ìjà wọlé ìjọba lórí parí àdéhùn méjì rẹ̀ lọ́dún hápì hápì àdàtọ̀ rẹ̀ lílo tíyàwó rẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ yìí. Tòní máa báyìí ìgbóni balẹ̀ méjì rẹ̀ ìgbóni balẹ̀ kíkí àti ìgbóni balẹ̀ ìlọ. Ẹ bá ti ìgbóni balẹ̀ ìlọ bẹ́ẹ̀ lu ẹni bẹ́ẹ̀ lẹ́bọ̀ lọ́rùn ti mi. Ẹ bá ti ìgbóni balẹ̀ kíkí àbọ̀tẹ̀ kẹ́ kí yàn yàn wà ní ìṣẹ̀rí ẹ̀dá nǹkan pàtẹ́tẹ̀lẹ́ kọ́má sí i. Ààrẹ ìjọba púpọ̀ rẹ̀ níyì. Agbáńkèlè nípa àpòrìbalẹ̀ fún yẹn. Nípa báyìí, ìjọ ń pèlè ìforíbalẹ̀ onílàgbọ̀nà ìṣòro ní sàáyé. Ó lọ sí wọn pé wọ́n foríbalẹ̀ bó wọ́n ti foríbalẹ̀ bó. Wọ́n foríbalẹ̀ bó sọ. Ẹ̀kọ́ wa wà láàrin ìlú pé ìfẹ́ yìí ń fa ìgbàlá náà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní jẹ́ ayé ìkíni jẹ̀mọ́ ẹ̀yọ́ ẹ̀kọ́ ní kọ́. Àlá àbẹ̀kọ́ yẹ̀ ẹ̀yọ́ kọ́ sí ní ìgbìmọ̀. Alábìsí tó bẹ̀rẹ̀ ní jẹ́ ayé ìkíni àlá. Àti àlá ní bẹ̀rẹ̀ ní yọ ọ̀là pẹ̀lú àtẹ̀lọ́. Wọ́n náà mọ̀ sí ọ̀rọ̀ nípa àlá náà lókì ìdí ìdí ìdí

ìdáyà rẹ̀ mo ní àyè sí jama inú wọn. inú mi táyà ti sí àti ilé ẹ̀yẹ ọ̀la lè ti dára nílà ìbẹ̀rẹ̀ lọ́mọ pàtó náà ń lẹ̀. ìyá mi kú dá bẹ̀rẹ̀ òkè ayé. àlànà ayé oṣù fún àyè ìtura tó ṣẹlẹ̀ náà ó fi àlà bẹ̀rẹ̀ ọ̀ àlànà ìlú lọ́dún tó sábà tó gbé ìtúnú mo bá kọ̀ ọ́ tí wọ́n ẹ̀ka gbogbo tí wọ́n ń gbà lójẹ́ fún ìdí ayé rẹ̀ báwo tó gbà lójẹ́ lọ́wọ́ fún ẹ̀sìn fún ẹ̀ báyìí wọ́n ti ọlọ́run yọ bàbá orí lọ́wọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ sáfù ẹ kọ gbà pé tọ́lọ̀ mú wáyé kó ẹ lọ́gbọ́n rẹ̀ nígbà tí bí kò sọ̀rọ̀ rẹ̀. Aláṣẹ àmẹ́lò ayé tó fà ayé ìlànà ìsìlámù lọ́lá ìlọ́mọ tó méjìlá. Ó fi wáyé pé ọmọ kékeré àwọn alálà ọkùnrin ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ ọ̀nà wa sọ̀rọ̀ àwọn kékeré ṣe ọmọ ẹni tó yí ọmọ ẹni ṣe ní pé ló gba ilé ìgbà tó yí tẹ́lá kékeré yóò gba ẹ̀rọ náà tẹ́lá kékeré yóò gba ẹ̀rọ náà ọ̀sẹ̀ àmàlódé ayé ọwọ́ aláàlá wa ní ọmọ kékeré ṣe ọmọ kékeré ṣe ẹni ṣe yóò sún àyè ìgbà náà ìjà náà jọ náà lọ́kọ̀ọ́ yẹn tó bí wáyé tí ọ̀rọ̀ bí àtúnyẹ wá sọ lọlọ bíbí àkọ́kọ́ tí àyíṣà ọgbà àdé nìyẹn wà lórí ọ̀rọ̀ àyíṣà omi ní àkọ́kọ́ tí àyíṣà ti bẹ̀rẹ̀ ìdí àyíṣà yìí onígbẹmọlá lọlọ lọlọ àyíṣà ìyá mi ń dúró náà. Amẹ́ríkà yìí ọ̀wá. Wọ́n ti kìlẹ̀ àti ọwọ́ àgbà máa tẹ̀lé ẹ̀ máa bá ẹ̀ ní wọ́n ti máa rẹ̀. Wọ́n ti kọ́ ọ̀nà wọn ní àti ìjẹ̀wò làjẹ́ pé àwọn oṣù ìlà ní ìrìn àwọn ọmọ tó yí kí tẹ́tẹ́ kan wá lára àwọn kàjọ lórí oúnjẹ dáadáa. Tí wọ́n náà bá ti dá kan ó yẹ kó máa gẹ̀ sí àti ìjẹ̀wò kékeré kan lẹ́tọ́ lọ. Kúùtì èyí ti lọ ẹ̀kọ́. Ọ̀nà máa lóbi sára àgbà lórí. Torí àgbà yóò fà ní ìlú láti ọ̀sẹ̀ wọn ni mo rí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọn yìí wọn kò ní balẹ̀ fún mi lẹ́yìn tó wúlẹ̀. Nígbà wàá sọ báyìí, kí ni bàbá mi? Kí ni ìdí bàbá mi? Sọ́jà ti mọ́ wọn ní ìlú ní àná àwọn tó ń gbé wọ́n. Orí làwọn ọ̀gá ìyá, ìràwọ̀ kí ni ọ̀gá ìyá náà ló ń gbé. Ọlọ́run ìrírí bàbá tó ní làákà yìí ni ìwọ náà jẹ́ bàbá tó ní làákà yìí. Ọmọ rẹ bá ti pèsè wọn abẹ ìsìn ọmọ kékeré. Ìbíjọ náà ọba tí máa ń kéyìn ní wọn fún ilẹ̀ ẹ̀kọ́ ọkọ̀ ọba kékeré. Ṣé ń bá gbà ní ìbọn mi? Ọmọdé bá ti lọ ló ti sọ ẹbí bẹ́ẹ̀ ta ló kalẹ̀ ní akọ́lù ní sọ yìí ẹbí ló ti sọ ọmọdé fẹ́ ta ní ẹgbẹ́ ẹ̀jẹ̀ máa ń sọ ìyàn yọ sọ̀rọ̀ báyà tó máa fi báyìí ní ẹ̀sìn ọlọ́run ọba ọba tí mo máa ń yẹn lẹ́kùn tó ń bá tó ní wọn lọ bàbá wa fẹ́ máa ń lè tó fèrè sí i lé wọ́n لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. بابا وصفي يا مدين ọwọ́ ẹbí olóògbé yá títí ọ̀dàgbà ẹ̀yà yéṣu olóògbé yá yéṣu ó ti máa sọ lọ́nà kẹ́kẹ́ òbí yéṣu ó ní yá akọ̀ọ̀lẹ́yìn ọmọ ẹbí ọ̀wọ́n yá ibi ọmọ mi láti yá kùnẹ́kíyà ọmọ mi ọmọ mi òbí lóró ọmọ mi lórí ẹni tí mi ò bí ọ ọmọ tó fẹ́ràn mi lé lórí ọmọ yìí olúdókò ọmọ. yá kùnẹ́kíyà láàkàtọ̀ fún rúkìá tààlà ikú àti. àwọn akẹ́kọ̀ọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ ní pé àlàtọ̀ láì àlàláì. Bíbí àkẹ́kọ̀ọ́ ya kó àyè ìṣẹ́ àtọ̀tọ̀ náà lórí ìṣúwèé. ẹni tó mọ̀ tó mọ̀ àlá dáadáa ìwádìí nìkan náà ọba nílùú. ọba látọ̀dọ̀ bàbá rẹ̀ ìhà. ó tún máa ń gbà látọ̀dọ̀ ìhà kò ní abá lé. ẹni rọ̀ ní ká. ayà yẹn kọ̀ wá ló mọ̀ pé àwọn ìran alálà ní màlàjì ìdílé ibẹ̀ ní àti àkókò ìwà bẹ̀rẹ̀ ní yusuf rẹ̀ kọ̀ yusuf ọmọ yà kókò àkókò alálà máa nà ọmọ dáadáa bàbá rẹ̀ ṣe ìhà òfin ìta ìgbésẹ̀ ìlú àná bàbá tó wá ní ẹ̀rẹ́ ìlú ayé ayé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ alálọ́lá sí àlẹ́wà ìsmáyìn lórí lórí lọ́wọ́ pé kí ni ara

ọmọ rẹ ọmọ tí ọmọ náà ọmọ náà kéde kẹ àwọn òbí rẹ àgbẹ̀ ntúndì ọkà nù ntúndì ọkà nù kí mú lọ fún owó kọ́ máa fọwọ́ dáa lọ́wọ́ ìlú yìí kọ́mọ bẹ́ẹ̀ ní máa ń léyìí náà kọ́mọ bẹ́ẹ̀ ní máa ń lo ibi tí wọ́n lọ ọmọ yóò fi dáadáa yá owó kí ni alọ́lọ́ ìyẹn ló fi wáyé owó ọmọ ẹgbẹ́ àti àbúrò ìyẹn máa lé ọmọ ẹgbẹ́ ya bàbá sọ fún pé wọ́n lọ. Rògbìyà ya lẹ́kọ̀ọ́ wájú. Tí ya máa fi mọ́ ya álọ bàbá lọ ya àwọn ìgbà rẹ̀ ya sọ fún wọn ya ọ̀tọ̀. Nígbà tí ya sọ̀rọ̀, wọ́n máa ya Ọmọ fún wọn ya tún máa lọ. ya kẹ́rọ́ máa ọkọ̀ ya òwe àwọn máa ya bí wọ́n máa ya Ìdí ìdí rẹ̀ Mọ́sọ̀ àdákọ́ ọlá kọ́ ọlá yìí, má sọ fún bà àwọn ọmọ ẹ̀rá rẹ̀ pé mo rí ìjọba ìlú ìjọba ìlú tó ọba sọ ọ́ ọba sọ ọ́ gàgà ìjà tó ọba sọ ọ́ ẹ̀mí wọlé kó. Wọ́n bọ̀ sọ̀rọ̀ ọ̀tá ẹni bẹ́ẹ̀ ní pé ìjọba sọ̀rọ̀. Ó plan kọ̀ láti pa ọ́, ó plan kọ̀ láti fi ọ léwu, wọ́n sọ fún wa. Ilé ká sọ̀rọ̀ láàrin ìwọ́nú lára ọdún ròyà àlá ẹ̀sùn wájú dúdú lónìí. Ó lè má sọ àlá lọ lábọ́ ọmọ ẹ̀yà rẹ̀, wọ́n lè sọ̀rọ̀ yára. قل إني رأيت أحد عشر كوكبا وانشق القمر طيب وشق القمر بابا كان kọ́wé kọ́wé sọ̀tàn fún bàbá rẹ̀ ó ní kọ́wé sọ̀tàn fún bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ ti rẹ̀ lè gbé ewu wá máa ń fẹ́ kọ́ máa wọ́n nílẹ̀ lóru wa torí pé àlàyé tó tún kò láyé ó ń túmọ̀ sí pé olùkọ́ bàbá rẹ̀ jẹ́ torí pé bàbá rẹ̀ jẹ́ wọ́n borí bá rẹ̀ ọwọ́ àgbà pé má sọ àdàdọ́ ọlá fún àwọn ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n ọ̀dà ló kọ bàbá rẹ̀ torí pé bàbá rẹ̀ bẹ̀rẹ̀ ló lẹ̀ ní. Ibi tí èèyàn fẹ́ kọ́ máa wá tó ní ojú wa. Bàbá tó wá ti wá sọ lóṣù ní kó tó fa lórí yó. Ojú ọmọ yìí tó kọ́ máa dà bọ́ máa wọ̀ dùn wọn. Ó ti kú bàbá. Ìyá tí wọ́n fi ọmọ àwọn tó ga kọjá wọ́ ó ti kú ilé yàrá. Ọkàn ìlànà ìgbé bàbá tí wọ́n kọ́ ọmọ orúkọ ọdún tí ara fún tí wọ́n àdúgbò ẹ̀ pé ní bàbá ọkàn ìyàwó náà bàbá yìí wọ́n fún bàbá yìí lọ́dún bàbá ní ọdún tó ní rẹ̀ ìdí ni èyí tí a ti sọ àyà fún tí òfin mẹ́ta bàbá àti ẹ̀ tó fi mẹ́ta ìyàrá wọn kọ́kànlá láti pé alábọ́sọ́ tó lọ bí a ń kà wọ́n yá lẹ́yìn wọ́n rí bàbá ní ìwò lákà kàríyá. bàbá ní ìwò lákà kàríyá ìnáṣà ìkọ́ àná ọ̀rọ̀ tí a ní lọ yà fún ìwúrọ̀ yìí fún ọmọ rẹ̀ ẹ̀kọ́rọ̀ tó wà lọ́mí lásán ọ̀sọ̀ tó yà má pa àdá rẹ̀ má gbá àdá rẹ̀ lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ omi ọdún ìwọ́tọ̀ bá dára pàǹdéṣà nínú àwọn pàǹdéṣà náà lọ́mọ ọ̀la. nínú pàǹdéṣà àlá ó lè gbé ọba lánàá má lọ sí bá ẹnìkan àyàwó ìjọba náà lóye ọ̀ tọ́ba ní àwọn tọ́ba àárọ̀ ń bẹ ní títà ọdún mẹ́fà lóru mọ́ mọ́lá òwe tó rí pé nínú ìṣòwò ilé ọbẹ̀ náà dáadáa oníkọ́lọ́ ọjọ́ torí pé tó fi máa rà ó ní kó jẹ́ tó láàrin tọ́lọ́tọ́ lára kó ní lọ́dọ̀ gan tẹ́lẹ̀ ó fi kó sì lára ara wọn ní torí pé alábẹ̀ àkókò ní ọ̀gbọ́dọ̀ tó aláàrẹ̀ káwọn ẹgbẹ́ ọ̀daràn ní ìlànà ọ̀daràn ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀ pé àdébẹ̀ yàrá kó àdébẹ̀ yàrá kó ó fún wa bí bàbá gbọ́dọ̀ tó ní ìlú ó fún wa lẹ́kọ̀ọ́ ẹ̀ bàbá tó wà ní ilé tí ọmọ ìwà àwọn ọmọ tó yìí ó sì bàbá dáadáa ó yẹ kọ́ ma ọmọ ẹ̀ àdébẹ̀ yàrá kó fún ma ọmọ tó àdébẹ̀ yàrá kó ọmọ yìí pé ara àwọn ẹ̀ wọn lọ ní ọba jẹ́ ọ̀nà kọfún láti ní ojú wọ̀ wọ́n lè tó. eléwèé ti rìbá rìbá lọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí ànábì akókò sọ láàrin yìí wọ́n yóò da fún ẹnu ṣẹ̀ríà ìkàmà sọ́jà èkó ní káàkiri ẹ̀sìn ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ lè ọlọ́rọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ fún àwọn bàtà rẹ̀ ọ̀sọ́ fún Yusuf ayélujára àyíká rẹ̀ ṣùgbọ́n alẹ́ mo rí ọ̀rẹ́ ti pẹ̀lẹ́ ní ẹ̀dọ́ bá rẹ̀ owó sì máa àbójú kò sí ọ̀ níta jọ rẹ̀ ẹ̀kọ́ láyé lọ́wọ́ owó sì máa èmi sì máa fi gbé orí yóò ṣe ìdára ẹni wá tẹ̀sí mẹ́rin ní tẹ̀ níta lọ́wọ́ tó wá bẹ́rẹ̀ ẹ̀kọ́ bẹ́rẹ̀ ọ̀ onímọ̀ ẹ̀kọ́ bẹ́rẹ̀ ọ̀ àbá o lè jẹ́ àpò gan-an tọ́ba lè sọmọ pé ọ̀rẹ́ yìí mọ́tò lẹ́tẹ̀ẹ́ wípé a ti ń tún yé àlàáfíà ọmọ ẹ̀ ọ́. láì bá ìyá àgbà ẹ̀dá ikú àti bàbá ẹni tó rẹ̀ ẹ̀yìn. ìjọba nígbà fún wa bí àwa ènìyàn ó yẹ ká máa àwa bàbá ẹ ká máa jẹ́sàn ọmọ mi káwọn yìí má bí ọ̀rọ̀. Nígbà tí mo tún wà ní Sanadi àkókò àìsàn ọ̀sán, ọmọ àwọn ọmọ ẹ̀ wọ́n ti dàgbà, ìdílé ọ̀pọ̀ ọmọ ẹni ọmọ ẹni ẹni pé ọmọ òkùnkọ ọmọ ẹni ẹni pé ẹni ọmọ ogun ẹlọmọ ẹni kọkẹ ọwọ àbá wọn wí yọlọ ń gbìyà yẹn tó lé orí tó ọmọ mi lè gbé yìí ní wà ọjọ́ kẹlẹ kan bá sùn bá ti ká ọjọ́ náà ìkéjì oṣù mẹ́ta wà lẹ́nu wọn ti kú ma ọ eléyìí ní ọmọ nǹkan mi bẹ lọ́wọ́ fún iṣẹ́ ìdókòlé ìjọba yọjú ọlọ́wọ́ pé àti alágbàdé kan ọmọ yìí ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ètò ìyàmọ̀rọ̀ ọ̀nà nínú ìdílé ká bàtà wọn jẹ wọn kọ ọmọ orí ọmọ tó bá tó wọn orí ọmọ ọmọ pàtà àbíkọ ọ̀tàbò àbíkọ ọmọdé àwọn ọmọ yìí àti àkókò ọmọ àbẹ àwọn ọmọ ló

nígbà tí èyí fẹ́ lò ìyàwó wa fẹ́ rìpọ́tù méjèèjì kọ̀ọ̀kan ìwádìí etí ọkàn ìdìbọ́gbọ́ ìyẹ̀ ìparí ìdìbọ́gbọ́ ìparí lọ́gbọ́ yìí ó kó ìgbà tí ìlú ìyàwó. ọ̀nà ìyàwó ń sọ pé ọkùnrin yẹn tẹ́ ẹ bá lè sọ́sọ́ nípa ìlànà olórí ilé ọ̀dà ọkọ̀ wà kọ́ ọkùnrin yẹn tẹ̀wá rẹ̀ tọ́gbọ̀ lánàá ẹni tọ́gbọ̀ ní pé orí yìí ọ̀dà á ah, ibi tó lórí mi ọ̀dà nígbà tó mú mi síjà bá wà ọ̀dà yìí nínú àwọn alábẹ́ yà kó gbogbo ìbéèrè lọ́nà ọwọ́ mi nípa rẹ̀ wípé nínú aṣọ rẹ̀ bá wà ní báwo ni òṣèwà jẹ́ kẹ́ ẹ̀ rí pẹ́ tọ́jú nọ́mbà wán ní àkọ́kọ́ bọ́lá wọn bá bá fún ẹ̀mí lọ ara náà lórí ìṣàlùfẹ́ orí ẹ̀mí ti fẹ́ fi mú tẹ́sí mú ò sí ibi wà ní ìdílé lọ́sẹ̀ ń gbọ́dọ̀ ẹ̀sìn lọ bàbá tó jẹ́ ọ lòtúrí àní ìdílé lọ́sẹ̀ ọwọ́ àtúntò lè rí wọn ọyọ́ kan máa mú ẹni lọ́wọ́ lọ ẹnì kan wà láyé olùkọ́ gbọ́dọ̀ ìwà lọ́yọ̀ lọ́wọ́ òmìnira kò sí òdìbọ́n bẹ́ẹ̀ yóò mú ọ mú aṣọ àwọn ẹ̀ ẹ̀ ń tẹ́sí tó pọ̀ ẹ̀dùn ẹ̀dùn ti tó fi yẹn lẹ̀ ẹ̀dùn ti máa ń lẹ̀ ọ̀kan. Mọ̀kọ́ kọjá láyé ìṣòro ìbọ̀ ìrọ̀lẹ́. Yára kàní. كما تعوذ بالله تعالى فلما بطل يعني بما يعبد من يمين ولما بطل من الشيطان الشيطان للإنسان عدو مبين ọ̀dátọ́nà tí ó lọ́ta kankan tọ́nà tó ní ẹ̀rìn ìrìn ọ̀nà mẹ́wọ́ bàbá àpótá tọ́nà rẹ̀ yàtọ̀ náà wà lọ́wọ́ àwọn òṣìṣẹ́ náà lọ́wọ́ jẹ́rẹ́sì àti jẹ́rẹ́sì láti wá sí ẹ̀ kágbọ́n díẹ̀ ẹni tí ìdílé àti àwọn àlùkùrán ní ipa àlẹ́wàlẹ́ tó fún àyè ìjọba ìgbàlá ọba ló bí èyí pa fún ti bẹ̀rẹ̀ ìwé. tẹ́lẹ̀ sí ìtàkùtẹ́lù jósẹ́fù àti àwọn arákùnrin rẹ̀ jákọ́bù ń gbé ìlú kínání. jákọ́bù yẹn rẹ̀ jákọ́bù yẹn àti wà ẹ̀rọ tó fún àyè ìjọba. níbi tí àwọn bàbá rẹ̀ ti ń ṣe àsìkò. bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni Jósẹ́fù jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún. Ó ti bá. Ẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ afẹ́rẹ́ sí yẹn. Ẹnu ní làwọn níbi báyìí. Ó sì ń bá àwọn arákùnrin rẹ̀ tọ́jú agboolé wọn. Ó wà lọ́dọ̀ àwọn ọmọ bíláàdì àti àwọn ọmọ sílípà. Àwọn ó wà lọ́dọ̀ àwọn ọmọ bílíà àti àwọn ọmọ sílífà àwọn aya bàbá rẹ̀ jósẹ́fù a sì máa sọ gbogbo àti àwọn arákùnrin rẹ̀ fún bàbá wọn. ṣé fẹ́ràn Jósẹ́fù ju gbogbo àwọn gbogbo àwọn ọmọ rẹ̀ yìí lọ. a ah, ní sẹ́ni mẹ́tàlọ́ a Yakubu wàá rẹ̀ pẹ̀lú Israẹli wàá lọ sọ̀rọ̀ ya Israẹli Israẹli ẹ̀ má jẹ́ Israẹli Yakubu ìyẹn náà wọ́n jù yẹn ní ọ́n sáré ní ọ́n ti gba oríṣiríṣi ilẹ̀ tó dáa yẹn tó wà láwọn abẹ́ padà sí ìrìnlẹ̀ wọ́n wá sọ ní Israẹli àwọn tí a ti ń tura wọn mọ́ àyàbí àwọn àlejò torí pé wọ́n mọ̀ ìpè ní ti bẹ láàrin ànábìwá. Ísírẹ́lì. Ísírẹ́lì fẹ́ràn Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ yìí lọ. Bí ìbẹ̀rẹ̀ tẹ̀lé ọ̀, àlékún àlékún ọ̀kọ́kọ́ pàdé ẹ̀ náà ní kọjá sí ọ̀dọ́ àwọn ọmọ nìkan. Ó lè là á lẹ́ẹ̀kan náà tó bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn nìyẹn. Ó lè Ísírẹ́lì fẹ́ràn Jósẹ́fù ju gbogbo àwọn bẹ́ẹ̀ Ísírẹ́lì fẹ́ràn Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ. Àwọn ọmọ Abẹ́lú rèé. Bàálù sí àná ẹni mọ̀ ọjà mọ̀ ọjà. Àwọn fẹ́ràn Jósẹ́fù gbogbo àwọn ọmọ rẹ̀ yòókù lọ. Nítorí pé ti kí tó bí. Nítorí pé ti kí tó bí lọ́pàá tí mo fẹ́ràn rẹ̀ lọ sí òbí nípa tó dà. Etí máa fẹ́ràn ọmọ akọ ìgbẹ́ tẹ́lẹ̀ tó kọ̀ ọmọ bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Táwa àgbẹ̀ ní kò dára lójú ní mọ̀lẹ́ ní wà fẹ́ràn. Ẹ tó ti mọ dáadáa táwọn ọmọ ti ṣe Nítorí náà.

tó ń tí ọ̀bẹ kọ́tọ̀ fún wa fún mọ́bà tí màá dúdú ọmọ yìí yóò tún àwọn ará aṣọ alárànbá ọ̀ nǹkan bẹ̀rù ẹ̀ báyà. nígbà tí àwọn arákùnrin rẹ̀ yóò kú ní pé bàbá wọn fẹ́ràn joseph ju àwọn lọ wọn kórìíra rẹ̀ wọn kì í sì fi ìṣòro bá a sọ. ọmọ ìjáde náà kò wà nígbà tí yóò dá broda ọkẹ mọ ẹ gbé broda gbé broda máa jẹ èdè jẹ ọ̀rẹ́.

ẹni máa ń wá ìlú àlọ́ pé adúgbò fọlọ́wọ́ ọba ẹni tó lọ́wọ́ ló pé àbá wa àgbà láti ìlú bí báyìí kẹ́ńtì lè yìí báyìí wọ́n ní adúgbò ọba ẹni pẹ̀ ní yàmá ẹ̀fọ́ wí ìlú ẹni sọ̀rọ̀ nàárọ̀ wà ní pé àti máa ń wọ́n kẹyọ́ àlá yóò pẹ̀lú ẹ̀fọ́ ilé tí tó tòkè lọ́dún máa lọ fún àwọn arákùnrin rẹ̀. aláàjì aláàjì sì jẹ́ kí wọ́n túbọ̀ kórìíra rẹ̀ sí i ó sọ fún wọn wípé ẹ jọ̀wọ́ ẹ gbọ́ àlákan tí mo lá èdè pẹ̀lú ní a wà ní oko ní ọjọ́ kan à ń di ibi ọkà mo rí ìdí ọkà tèmi wà lórí. Ibi ọkà tèmi wà lóòrò ó dúró tuntun. Àwọn ibi ọkà tìyín sì yíká. Wọ́n ń dorí balẹ̀ fún un. Àwọn ibi ọkà tìyín yíká wọ́n ń dorí balẹ̀ fún un. Aláàbọ̀ olóòrò ìjọ kà kò sí nọ́mbà mẹ́wàá lọ́wọ́. Kò sí nọ́mbà ìjọ kà nínú ìpínlẹ̀.

wọn wọn ó jẹ aláàárẹ̀ ilé ìwé alẹ́ mẹ́fà bọ́tà wọn. àlẹ́ ọkà ẹgbẹ́ ẹ̀yọ̀kẹ́ níbi ọkà ọmọ yìí ló yẹ yẹ yẹ àwọn arákùnrin rẹ̀ bá fi pé tí o rò pé ìwọ ni yóò jọba lójú wa ni. wọ́n ní tí o rò pé ìwọ ni yóò jọba ní orí wa àwọn tí o kọ́ sílẹ̀ kan ní wọ́n máa wọ́n máa tún máa ní àwọn ẹ̀rọ tó ọmọ yìí tí ìwọ ló gbọ́ lọ́jọ́ lọ́jọ́ wa. tàbí kó o máa pàṣẹ lé wa lórí. Hmm. wọ́n ti túbọ̀ kó ìlà rẹ̀ sí i. nípa ìlàlá ìlà àti ìgbòrí ọ̀rọ̀ ó kí àlá mìíràn. ó tún lá àlá mìíràn. ó sì ti wọ́n bọ́ aláwọ̀kọ́lá bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì ó tún lá àlá mìíràn nígbà tó ti di ọ̀rọ̀ ó tún lá àlá mìíràn kí làlá mìíràn bọ̀ lára. ó sì ti kọ́ fún àwọn arákùnrin kí làlá yẹn. ó ní ẹgbọ́ ẹgbọ́ mo mà tún lá àlá mìíràn. ṣé ẹni tí ọmọ tó fà tó ń lá àlá ọmọ tó ìgbọ́dọ̀ bá dàgbà yẹn. Ìyẹn tó pa ilé ìyá ìyàrá yìí pé ọ̀rọ̀ làtà ilé ìdìbò ọ̀rọ̀ ọ̀rọ̀. Nígbà àwọn ọ̀gbìn mọ́ lọ fún ẹgbẹ́ tó kìí dáná, ìkẹ́lẹ́kẹ́lẹ́ ní ẹgbẹ́ tó ń bẹ̀rọ̀. Ó tún wá ń lálé tuntun lágbára ilé ìlọ. Nígbà wọn lọ sí báwọn, tó lè bá a ti fún wọn lórí.

ẹ̀rọ ti fi ọkà àlàbà fún ọkà àlàbà mẹ́rin. Ẹ̀rọ ti máa ń bí àlùfáà ní ìgbọ́ pàtàkì ẹ̀yẹ máa wà fáwọn ẹ̀sìn. Ìyẹn làwọn ọ̀gá ìsìlámù ti ń lọ ọkọ̀ tó ń kí àlọ́ náà sì ló sí kó láti lé ìṣòro tó ti di àlùfáà. Wọ́n ti mọ̀ pé àwọn ìpadà wọ́n lábẹ́ ìpadà wọ̀nyí. Àbúrò ń sọ̀rọ̀ ìgbọ́njọ́ àlọ́ nàbá ẹ̀ ní nígbà tó ara náà ẹ̀ ẹ̀jẹ̀ àbá wọn bá lè fi gbé wọn kúrò lára wọn rẹ̀ ó yẹ kí gbogbo ọmọ rẹ̀ kí lọ́wọ́ ẹ̀ ẹ̀ gbé ìgbà lọ sí láàárọ̀ ó kò dé lẹ́bi kí ní ká wọ́n kò mẹ́tọ̀ dára mọ̀ ní ẹ̀jẹ̀ kò mẹ́tọ̀ kí á kọ̀ láyé láàárọ̀ ìgbà tó kúrò lọ ẹ̀rọ ọmọ ìjọ lọ sùkúl láti àti mẹ́fà rẹ̀ yóò sì láti mẹ́fà rọ̀ lẹ̀ wọ́n tún wá fún ní àná ẹgbẹ́ yóò tún wá sí ah, kí ló ti tó báyìí kí bá ń tó alùpùpù láti kà ní àkọ́kọ́ àbáyé tó kàn kẹ́mọ̀lá mi lé ìgbé ọmọ rẹ ọkà lóò ṣùgbọ́n gẹ́gẹ́ náà sì ní ayé ábàbí ìfẹ́ ìwé ìkókè ẹ̀sìn tó ọba ti bá àwọn òṣèré tó ọba ti bá ẹ̀sìn ọba lọ́mọdé ọlọ́mọdé lọ́sùn. Tẹ́lifí pọ̀ sí ọmọ ní ìkọ̀ dàgbà náà. Ní ọ̀nà tó wọ́n jẹ́ ọmọ ọlọ́dún ọ̀la padà. Wọ́n lọ lórí padà. Ọjọ́ káwọn ọmọ rẹ̀ ti àgbà ọ̀dọ́ ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ máa ní káwọn àtọ́ ìbáwò ju wa kí pé bàbá yẹn wọ́n mọ ìlú ọlọ́run mọ́ mẹ́rin. Ibi náà bá mọ kí ní ìbá máa lọ sọ̀rọ̀ rẹ̀ ní ìbá mẹ́rin. Wọ́n mọ ilé ọmọ mo ní kóró àti òṣùpá àti àwọn ìràwọ̀ ní ojú ní ojú àlá gbogbo wọn kò ní balẹ̀ fún mi. nígbà tí ó rọ́ àlá náà fún bàbá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀. èyí ní báyìí ti tẹ̀lé pé èyí ló wáyé bàbá wà bẹ́ẹ̀ àwọn ìgbà rẹ̀ náà ti wọn. ó nígbà tí ó rọ́ àlá yìí fún bàbá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ bàbá rẹ̀ wí ó ní. bàbá rẹ̀ sọ pé. ìlú àlàárá tẹ́rẹ̀ rẹ̀ tẹ́rẹ̀ wó ní òun láwọn yìí. ìlú àlàárá tẹ́rẹ̀ rẹ̀ tẹ́rẹ̀ wó ní òun láwọn yìí. ṣé èyí àti ìyá rẹ̀ àti àwọn arákùnrin rẹ̀ yóò wá orí balẹ̀ fún wọn yìí. bí bàbá bá pẹ̀lú ọmọ ẹ̀ dá Níbi àwọn akpẹ̀tọ̀ ọmọ ẹ̀ ẹ̀rọ tó yíyan ní ti gbé à yàrá tó kọ́ fún ọgbà náà lè gbé ẹ̀ ọmọ tó tó wẹ̀. Àwọn àmì bàbá rẹ̀ ló máa ti di ọmọ lẹ́yìn kan, ìyá lẹ́yìn kan nìyí lórí òròjà. àwọn arákùnrin rẹ̀ lábẹ́rẹ̀ sí ti ìlara rẹ̀. lábẹ́rẹ̀ sí ti ìlara rẹ̀. wá òkú lọ́wọ́ ìjọba bàbá sábà lọ́dọ̀ rẹ̀ ń pè é. yá ló rẹ̀ yá. Thank you láàrin You ìlúrí ẹgbẹ̀rẹ̀ ọ̀pẹ́ pẹ̀lú ọ̀pọ̀ rẹ̀ wọ́n ní ìṣẹ́lú Ṣùgbọ́n bàbá rẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ náà. Bàbá rẹ̀ gbàgbé ọ̀rọ̀ náà. Ó rò ó lórí ọmọ rẹ̀. Ó rò lọ́mọ rẹ̀. Ẹni tí ó rò lọ́mọ rẹ̀ tí ó ń bí ọmọ ẹ̀. Ọmọdé ọ̀rọ̀ rẹ̀ ti ná ọmọ kékeré. Àwọn ìdàbàṣẹ̀ rẹ̀ á máa jẹun lẹ́yìn. Ẹni tí kò gbàgbé ọ̀rọ̀ rẹ̀ nípa báyìí eléyìí ti ní ẹni tí náà ẹ wáyé sábàbí kà á máa yẹ o ẹ mọ̀ mọ̀ pé orí ìmọ̀ bá ti yẹ ọ̀gá rẹ̀ ṣe ẹ lórí ìmọ̀ yẹ ọ̀gá rẹ̀ ọ̀rọ̀ mọ̀ pé kàn ní pípa yẹn èyí yọ èyí ti Yorùbá tẹ̀ wáyé àtúntòwáyé bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àlá àti máyà lọ́la ọ̀rọ̀ àlá ìjọba. Báyọ̀ sí pé káfí máyà lọ́la ìjọba káfí máyà ìjọba. Ọ̀rọ̀ pé ìpàdé náà ní ẹ̀sìn máa ń mú àná. Ẹ fẹ́ bọ̀, abẹ́ bọ̀, ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ إذا أفادك إنسان بفاحشة فلا تشكره èdè olórí náà wà pàtó fún ìdánilọ́jọ́ ọmọ ìgbàláyà. Abáyé ọmọ tí ò sí ìdíje ọmọ ọdún mẹ́wàá lọ tó wá ti pé àti bí àwọn àpẹẹrẹ nǹkan lára rẹ̀ tí ó máa fi hàn ọmọ ti bàlágà tí a lè sọ pé ọmọ bẹ́ẹ̀ ti bàlágà. Thank you wọ́n ní tí a bá ti rí kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti kà síwájú yìí pé a lè ṣe ìdájọ́ pé wíwẹ́ ní bẹ́ẹ̀ ti bàlágà. wọ́n ní tí ọmọ bá pé fifteen years tí ó dẹ̀ sí irun kankan ní abẹ́ rẹ̀ tí ó dẹ̀ rí fáàmù kankan rí pé a sọ pé ó ti bàlágà. wọ́n ní a jẹ́ pé inú ìran ẹni tí ò ní nírun lábẹ́ nílẹ̀ níbẹ̀ wà ní. wọ́n ní torí pé oríṣiríṣi ni Ọlọ́run bá dá ẹ̀dá ó ti dáwọn kan tí wọn ò nírun lórí ó dáwọn kan náà tí wọn ò nírun lábẹ́ wọ́n ní ṣùgbọ́n nítorí pé àti ìwá bò tí ò jẹ́ ká mọ̀ ni. Ó ti ìrẹsì ìjọba lórí àmì àkọ́kọ́. Wọ́n ti kó sí ẹni ní dára wọn yẹ bí ma obìnrin tó wà lára irú nípa ọkà ẹ̀ dára ó ti pàdé ó ti dára ṣùgbọ́n ìjọba tó máa ń bọ̀ nípa lára àwọn náà ní sọ́ọ̀rọ̀ tó lè lára ìdíwọ́ yẹn tó ní ọkọ̀ ní kóòtù náà wọ́n ti bẹ̀rẹ̀ lórí ìgbà lára máa ń bá tẹ̀sí àlọ́ rẹ̀ láti ìgbé tí wọ́n ti wò ní abẹ́. ìmáà ní obìnrin obìnrin kò máa ń bá alága lò ọ̀pọ̀ òṣèlú. Ìjọ ti gbé ìwọ́n àti ìdáhùn táwọn ọ̀rọ̀ ìlú pé àìsàn ọ̀sán gbogbo obìnrin lọ́sọ̀kọ́lọ́ ọmọ Nàìjíríà yìí kò gbà lọ. Àwọn akéwà ti kò gbà lọ ọ̀pọ̀. Ọba ti ilẹ̀ sí àwọn ẹ̀rọ olóògùn tó wọ́n kú pẹ̀lú ẹ̀rẹ́

nílẹ̀ àwọn ènìyàn yọ lẹ́yìn àdúgbò wà ní pé ọmọbìnrin máa ń bọ́ ọmọ sí ìdíyà. ìbára jẹ́ pé ọmọ ìwé dáadáa kò sí ìmọ̀ ẹ̀dí wọn lọ́nà. ẹni tí ìwé ní ìtumọ̀ ẹ̀rọ ẹ̀dí dára ẹ̀dí lọ lọ́wọ́ rẹ̀. ẹni wà ló bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ní ti ẹ̀rọ ẹ̀dí lọ́wọ́ Aláwọ̀ àwọn atọ́lá máa pé káwọn tó lè tọ́lọ́ ọmọ tó ní láti lọ bálẹ̀ wọ́n wá béèrè pé ó ní láti dọ̀bálẹ̀ fún bàbá ìyàwó bóyá lójú àgbo àwọn yẹn wà kí ni kó ṣe aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé nípa ìtàn Yusuf mo fẹ́ béèrè wípé ẹ ìyá mọ́kànlá wípé ṣé ìyá ọ̀pọ̀ ló bí àwọn yẹn ni ìyá ọ̀pọ̀ ló bí wa bí ìyá kan náà ló bí wọn papọ̀. wọ́n ti gbé àwọn alákọ̀ọ́ tó wá tẹ̀lé pé ìyẹn bá sọ tó ló jà ní tó wá ní ìlú àgbo lọ́wọ́ pé tí ìwà jọba rẹ̀ àwọn èèyàn kò ní ìjà tó ti yẹ ẹjọ́ ìlú. Àwọn yóò sì wọ́n ah, ti pè mí wọ́n ti pè mí níta wọ́n máa ń bá wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀ka ìgbésẹ̀ láti ọ̀hún. Ẹ̀yin tẹ̀sán ẹ̀yìn tí wọ́n mọ̀ lọ́dọ̀ wọn àjọ máa ń bú rẹ̀. Tí wọ́n lé bàbá rẹ̀ ká àbúrò ìjọba rẹ̀. Ìwọ̀n mi ní ìtàn ìjọba rẹ̀ ti pè é. Wọ́n lọ wà wò. Kó o bá ta ọ̀rọ̀. Kò pé ẹ̀la ìpínlẹ̀ yẹn máa fi lé ọ̀. Gbogbo ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀ ní ìjọba rẹ̀. Ebi wọ́n fà yóò wò ní ìkànnì ìgbà ọ̀fà yóò wò ní ọ̀fà tó ní àgbáyé ìwọ̀ ẹ̀. Ẹni máa lọ sí àwọn ẹgbẹ́ wọ́n kò pé ọkọ̀ ìyàwó ọ̀pọ̀ yóò rí ìmọ̀ ní ẹ̀ kó tí ó lọ́wọ́ ọ̀pọ̀ kò yẹ àwọn ọ̀pọ̀ náà ṣe tẹ̀lé. ọba ìwà òkè fáwọn ẹ̀ lẹ́yìn ìgbé lórí ẹni ní wọ́n bọ́ ọ̀dà ní ara ọba ìyàwó ní ẹ̀rọ sí àwọn àwọn ẹni. àwọn ìyàwó ẹ̀ sọ̀rọ̀ mẹ́rin.

Àtàlẹ́ wọn ni ọmọ wa la ló dà. Ẹjọ́ àwọn tuntun mi wà ló ọmọ wa la wà lá tó lóye ló dà sẹ́yìn. Ó jẹ́ ẹgbẹ́ ìgbẹ́ nípa ẹ̀rẹ̀ náà. Ọmọ la wà. Bẹ́ẹ̀ni tó ti àyè ìjọ ní ti yẹ kí àárẹ̀ àtẹ̀lẹ̀ ìjà wà ní ìjọ kó kiri máa lọ sí ẹ̀rọ rẹ̀. Lọ́jọ́ ìwádìí ló ń gbẹ́gbẹ́ ní àwọn ará àtúntò ọ̀rọ̀ ẹ̀yọ́ ọba tí a yà ní ìgbà tí ẹ ti ti wà ní mo bá yà. mo ní ẹyẹ ọba tí ọba ti fẹ́ mo ní àtàlámà rẹ wá wá dá ẹ̀dùn wá wá kò lóyè. lẹ́nu pé ọbẹ̀ yẹ ọbẹ̀ bẹ̀rẹ̀ fún ọbẹ̀ ewu àwọn òfin ọ̀sán ọbẹ̀ ewu àwọn àbá ìyàwó ọ̀sán ibi kan máa wọ ọ̀pọ̀ bàbá yẹ máa rà ẹ̀ ní gbogbo ìgbà yẹ àwọn ọ̀sán tó ń bọ̀ anatoteka anashirika leo kukika mbele ya mbele salama kufanya salamu alayhi wengi wana hapo ya ofera na baya wewe sako au kama ukikia ili kutoka leo kana kana kana na mimi kama ndio ndio ndio ní wọ́n yà wọ́n lọ́lẹ̀ fún bàbá rẹ̀ ó pè é ẹ̀fún mímá yìí. ìbá yìí lè sọ̀rọ̀ lọ́bẹ̀ tó ti kúrò lórí ẹ̀fún mímá yìí wọ́n lọ́dọ̀ lè gbọ́dọ̀ fún ọ̀nà wọ́n lè bọ̀ ẹ̀yẹ ti sọ ọwọ́ àti mọ́ ó kù síbi àti má pàtàkì àná ọ̀rọ̀ yìí ló pàtàkì àná ọkọ̀ já náà wọ́n sọ fún ọdún pé kí ó pè mọ́ ọ̀wà nọ́mbà àlàyé àyẹ̀ lọ́sọ̀rọ̀ fún sẹ́tọ̀ fún olùdó àìsàn tí mo ti ti yọ lọ́wọ́ sọ̀rọ̀ tó wá pé kí n máa lọ́wọ́ ẹnu máa tó wá ń rìn tí wọ́n ti ti wọ́n ti wọ́n ti lọ́sẹ̀ àlọ́ àná tó kọjá ọkọ̀já ọ̀gbìn lọ́wọ́ ti mọ̀ ẹ̀ olùsọ̀lọ́wọ́ tó gbé wa ó ti tó bẹ́ẹ̀ ní ìjẹ̀kù tó ti lápò mi mo fẹ́ bẹ́ẹ̀ tàn sí àná ẹ̀ tó sọ̀rọ̀ ẹ wá ní àyọ̀ ní ìdàkùnkùn ẹ̀ nípa ìdàkùnkùn mo kó má nà àná àpò yíyà ẹ̀yà ọ̀rọ̀ kù ọ̀rọ̀ kù dàbẹ́. Ìjọba náà tó bẹ̀rẹ̀ pé àwọn àgbẹ̀ yòókù rẹ̀. Ìjọba náà múra wọn mọ́. Wọ́n wà lọ ọ̀rẹ́ lọ́sà ní wọ́n lé pé wọ́n gbà tó ń da ẹ̀kú náà ń ṣẹlẹ̀. Olùsẹ̀lẹ̀ wọ́n wá àpapọ̀ ilé rẹ̀ rẹ̀ dá sí ìrè lórí àlóòrẹ́ àlóòrẹ́ rẹ̀. Ọ̀rọ̀ ló ń gbé ẹ̀kún ẹ̀wà. Àtẹ̀lé wa pàdé báyìí. Àtẹ̀lé tó dá àná mi. Àti àti àná mi. nínú ayé ìdúgbòjì àìmọye wọn àgbà àti ìdúgbòjì àìmọye nílẹ̀ ọlọ́wọ́ àwọn ẹ̀fẹ́ ìgbòho fún yìí àlejò wọn ìgbòho ìgbòho ẹ̀fẹ́ àlejò wọn ìgbòho ẹ̀fẹ́ ìgbòho ìgbòho ọlọ́wọ́ ọlọ́wọ́ àlejò ìgbòho àìmọye tó ní ilé àìyé ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ìdájọ́ Thank you. Ọ̀rẹ́ ọdún kẹrẹ máa ń sọ fẹ́rẹ́

lọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ nàìjíríà nílò àwọn ìdájọ́ máa wọ̀. Àjọṣe ìjọba àgbẹ̀sọ̀ ló ń Sọ́wárí á ní ìyá rẹ̀ ní rẹ̀ kalẹ̀ lẹ́yìn ìyọ́pọ̀ tó ń tẹ̀lé ìgbọ́ ọ̀rẹ́ à gbogbo ẹni ìbílẹ̀ yìí. Yàrá ìyàwó yàrá ìyàwó àti ọ̀rọ̀ àwọn ẹ̀rọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Sementara kita adalah asli untuk di orang dah kita dah dah kami mampu. Awak hanya juga asli. Dalam dalam kami juga pun apa apa kita kena dulu jadi kau. Kalau dulu dulu kau, kau, saya tak boleh beritahu. Ia Àti àbá àdìyà kẹrẹ lójú àdìyà ilẹ̀ ọ̀rẹ́ bàbá ní lójú àdìyà ọ̀pọ̀ ilẹ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ ti láàrin báyìí ti ọmọ ìyá lẹ́sùn ìyá ẹ̀ka lọ́sí àti ọmọ ìyá lẹ́sùn ìyá ẹ̀ka ní ọmọ ẹ̀ka ẹ̀ka wọ́n wá wá ìtumọ̀ ìtumọ̀ dàgbà àwọn ẹ̀kú rẹ̀ lágbára wà á ní àgbàdo ẹ̀ṣọ́ wà á ní ẹ̀ṣọ́ wọ́n bá ti ìdíjọ́ ọ̀fẹ́ nínú èdè ọ̀fẹ́ nínú ìwà ìdíjọ́ ọ̀fẹ́ nínú àwọn ẹni tó máa ìrírí yorùbá tí ọmọ ẹ̀yà ní ọmọ ẹ̀yà ló ní bàbá ẹ̀yìn náà lọ́ba ẹ̀kọ́ àti ẹ̀yìn náà wọ́n yọ àwọn àwọn ìwà ní ara ara arákùnrin kọjá arákùnrin olùkọ́ àti ilé ilé ìgbàlá ẹ̀kọ́ láàrin bàbá àti ìlú ìdè ìyá àgbà. Àdúrà yóò parí ìgbàlá ìgbàlá òun àti àbúrò rẹ̀ bàrẹ̀ àti ìṣẹ́kù rẹ̀ dálẹ́ báyìí ìyá ìlànà. Àwọn tí ó máa ọ̀sẹ̀ rẹ̀ àwọn àjọ. Yéèkù rẹ̀ yóò máa ń lọ ọ̀la mọ̀ ọ̀sẹ̀ máa ẹgbẹ́ ilé ẹgbẹ́ tó ń dá ní ìṣẹ̀ ẹgbẹ́ ìyàwó kan. Tó ní

àtẹ̀síwájú wájú ìyàjẹ́ àtẹ̀síwájú wájú ìyàjẹ́ wà ní ọ̀ ṣùgbọ́n ó ń gbọ́n ọ̀rọ̀ ẹ̀ ní ìbáwẹ̀ Thank you. Àwọn òkúrẹ̀ láti ó kúrò lórí láti jù láyé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ. Àwọn àìjẹ̀ láti ó ìgbọ́nà ìjọba ní àwọn ìjọba rẹ̀ kó láti ní báyìí. Ó kù wá láti wà ní ọmọ àjọ wà nígbé láyé àjáde láti ìwáyé àìjẹ̀ lórí kúrọ̀ wà á pọ̀ pẹ̀lú ẹ̀ka tó káàkiri ìgbìmọ̀. Láti lé Ọ̀nà yóò máa láti fi ó ń bẹ̀rẹ̀ láti ọ̀bẹ̀ Láti ọ̀bẹ̀ láti tẹ̀ ẹ̀rọ mẹ́rin láti lè dúró káàkó. Ẹgbẹ́ òkú tó ti ń bẹ̀rẹ̀ lórí mẹ́lẹ̀. kan ti ń bẹ̀rẹ̀ lórí mẹ́lẹ̀ sí ẹ̀rọ. Ìfà báyìí, àti ìṣẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti tó bọ̀ ọ́ ìgbà. Àti ní ẹ̀yà ìgbàgbà ìgbàgbà ọ̀rọ̀ Ó lè gba ara wa lọ parí òfin ìṣòro náà ìṣòro tó lè máa ń sáré lè máa wà lẹ́yìn. Wọ́n lè fi pípa ìrìn الله تعالى